Allah. gbogbo eléyìí ni ọlọ́run bá àlejò ọlá mẹ́sàn-án. Claro, wò níbí wọn láwọn yẹwùdí alẹdínà bíi madina tí wọn bẹ nílùú madina àwọn ni wọn ní almunafikun nínú wa wọn láwọn ni wọn bẹ́ẹ̀ tipa wọn ni wọn mọ sọ eléyìí jáde lẹ́nu wa bákan náà ó tún wá jẹ pé wáyé pé kẹlẹmà sáfàkù àbíkàtà sẹ̀fíìmù tó jẹ́ mọ́tàdù rẹ̀ wọ́n láàrin pé ìtumọ̀ kẹ́límà sáfàwù yẹn látara jàmàdà àwọn nǹkan tó ṣe fọ́rọ́ gidi tí ó lè ronú tí ó lè yíra padà ìbí wọ́n ti yọ. láàrin pé ọ̀rọ̀ náà ṣe déédéé torí pé tí wọ́n lè ronú nípa àwọn ẹ̀kọ́ mọ̀ yìí pé àdébíyọ̀sà déédéé yíjú padà bí kò jẹ́ pípé ìgbàgbọ́ lọ́ba. tá ànábì ń dájú kọ tẹ́lẹ̀ ọlọ́run náà ló ní ibẹ̀ kàábà ta ní kó máa dájú kọ ní ti bẹ́ẹ̀ ti là fi ọlọ́run náà ló ní ibẹ̀ àṣẹ kó lè la ẹ̀rọ ṣèlè kọ́ wa lọ́mọdé rẹ̀ kú. apa ọ̀nà kúrú pàṣẹdárú ìlà kàába àti bẹ́ẹ̀ náà wọ́n ti wá yí padà wọ́n ti dájú kọ kàába. lábala ilé àwọn àlàyé mi tún wá tí ó tún jẹ́ ká gbàgbọ́ yẹ ọ̀rọ̀ yìí dáadáa nínú sọ̀rọ̀ buhari bákan sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ anabi ń dájú kọ kudus láti máa gbé irun tá a mọ̀ bẹ́tẹ̀lì mákínẹ́t nígbà tá anabi dé ìlú madina anabi ń lò bẹ́ẹ̀ láàrin bí ọdún kan àwọn kan ní ọdún kan àti bí oṣù mẹ́rin àwọn náà àti oṣù márùn àwọn àti ẹ̀kọ́ ní àti oṣù mẹ́fà ọ̀rọ̀ oṣù mẹ́ta yẹn náà lọ láàrin kábí máa sọ yí pé sana wà bídìá ṣáàr àbíkàtà wípé aṣáàràtà àṣùkò wà bídìá mínàlá àṣùkò yẹn wípé ọdún mẹ́wàá àtàwọn ọdún kan tá a lè sùn ká rẹ̀ tó náà sátò mélòó kan àbá onígbìyànjú lórí ẹ̀wọ̀n láàrin pé kí ọmọ jẹ́ ọdún kan àtòsùn mẹ́rin tá a mọ̀ sí sixteen months àbí kọjá seventeen months àbí eighteen kò báwọn náà lọ ọ̀rọ̀ táwọn afá àbí sọ̀rọ̀ lórí ẹ̀ náà nìyẹn wọ́n torí pé ọ̀rọ̀ tó wá bá nàbí sallallahu alaihi wasallam sọ́lá ìlàbẹ́ ìtìlẹ̀ mákìrìs títàtà aṣáàrù ṣàrọ̀n táwọn sábàtà aṣáàrọ̀ ṣàrọ̀n pé ànábì tí ń kírun nílùú Madina láàrin bí àwọn òkúta adákọ̀ yẹn bí seventeen months àbí kápẹ́ bí sixteen months ànábì máa ń kọjú sí Baitul Maqdis nígbà náà bíta anabi máa dájú kọ nìyẹn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ kọtí anabi lọ́rùn nígbà náà bá anabi máa dájú kọ bẹ́ẹ̀ tí máa wù anabi ní wípé ó sì jẹ́ sí pé kàábà ló ń dájú kọ. lọ́lọ́wọ́ káná yóò jí mú àyìnbíyẹ àǹtẹ̀kùn náà kèmí láti kú kíbalà lẹ́yìn. máa lọ́ọ́ lọ́ọ́ bẹ̀rẹ̀ ìtẹ̀kùn náà ayé pẹ́ ìtẹ̀lẹ̀ àti yẹn ni kó tẹ́ pé tó wọ́n máa dájú kọ òun náà ní bẹ́ẹ̀ ìtẹ̀lẹ̀ àti ìtàbẹ̀tì kàábà. وإنه صلى أول صلاة صلاها àníkù wá kí irun àkọ́kọ́ eléyìí tó kí nígbà táṣẹ̀ dé tó kó yíjú padà òun náà ní sọ̀lá àtàlà aṣọ máa bá sí i ọ̀sọ́là máa wo ọ̀hún bẹ́ẹ̀ làwọn tó jẹ́ ìjọ rẹ̀ náà àwọn náà kí irun náà pẹ̀lú ẹ̀. láti ti kírun tán fàkọ́lá yàrá jòló mímọ́ dáná sọ́là máa nàbí sallallahu alaihi wasallam wọn lẹ́nìkan nú àwọn tí ó kírun pẹ̀lú àbí fàmọ́dọ̀ àlẹ́ àlẹ́ mọ́sídìí ó wá ń kọjá lọ níwájú àwọn tí wọ́n kírun mọ́sálásí wọ́n ń rọ kẹrin tó táwọn yẹn wà lórí rúkú fàkọ́ọ̀lẹ́ tí wọ́n sọ pé ní ashhadu billah laqad sallaytu ma'a nabiyyi sallallahu alaihi wasallam. قبل مكة fàdáàrú kàmá ń gbàlàgbé. arákùnrin náà sọ yìí pé ashhadu billahi àbùkù náà wà búra làkọ́jú sọ̀rọ̀ ìtumọ̀ ànàbí bá ànàbí kí mu tó jẹ́ pé ibi tá ànàbí dájú kọ ní kíbàrà mẹ́kà ànàbí dájú kọ mẹ́kà ńgbà náà fàdáàrú àwọn tó sùn àlẹ́ yìí náà àwọn náà dájú àwọn náà yíjú padà kàmá ń kíbàlàgbé gbogbo wọn ti wà ní gbogbo wọn ti dájú kọ bẹ́ẹ̀ ti ta bẹ́ẹ̀ tó la àrọ̀ ti sì àbí títí kàábà. wọ́n ní ọ̀rọ̀ mi padà wá wáyé lẹ́yìn rẹ̀ pé wà káàdì lẹ́bí mọ́tà alálùkíbùlẹ̀ kọ́bìlà á ní tó awọ̀l kébìlà bẹ̀yìn. àwọn tí wọ́n ti wá kú sáájú bá tó máa dájú kọ́ kàábà wá sọ o nínú àwọn èèyàn tó yẹ pé ní ìjà lónìí àwọn èèyàn kan nù wọn kùtìlú àwọn tó yẹ pé wọ́n pa nínú wọn làmúnájìrì máa ń akúrò bìyìn àmọ́ tá a sọ nípa wọn báyìí o bí wọ́n ti sọ̀rọ̀ yìí tán bí wọ́n ti sọ̀rọ̀ yìí tán wọ́n ní bẹ́ẹ̀ láyà mi ti sọ̀kalẹ̀ aláyà mi ti sọ̀kalẹ̀ nínú àyàtọ̀ bá àyàtọ̀ láwọn ọ̀pọ̀ yẹn wá ọ̀rọ̀ wà ní oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sọ jáde lẹ́nu wa ṣeéṣe ni wọ́n tó kúrò níbi wọ́n wà tẹ́lẹ̀ látara wọ́n sọ yìí ọlọ́run fèsì ó kù wọ́n ní ó kù wọ́n ló lára ní tó kírun náà ẹ̀rú wọn bà wá sún àwọn pé kó tó dàsìkò yìí àti kan tó ṣe pé nínú àwọn àyà tó tẹ̀lé àmọ́ gbàgbọ́lé tọ́lá ọba àdéhùn sọ pé ní kọ́ńtà rọ tàkọ́lùbà wájú ìka fi sàmà nílẹ̀ ànábì èyí tí ń wọ pé kọ́ máa dájú kọ kàábà ni tó ń bẹ lọ́hùn tòlúbà wọn sọ̀tàn lóbi lẹ́nu mẹ́tìnà náà kókó àsìkò tá ànábì dájú kọ kúrú ti dáhùn sọ yìí táwọn fẹ́ẹ́ ti lè má kúrò ànábì dájú kọ yìí á rí i pé gbogbo ìgbà náà ànábì rẹ̀ sí bẹ lọ́hùn ànábì ó gbogbo sókè yọmọ bẹ lọ́hùn mẹ́sàn-án mẹ́wàá ìyẹn náà ọba àdéhùn Allah. Oh. kesi tẹ̀tẹ̀rẹ̀ la ti ṣébi táwọn náà dájú kọ́ lóun náà dájú kọ́ káàkiri yìí ó kà níbi lára ó bẹ̀rẹ̀ sí bẹ́lọ̀ sí à ìsìláàmù ló ṣe ìtàn ìsìláàmù lè bá táwọn tó ń ṣe ti mọ̀ ìfọ́ ọlọ́run ní kásìn wọ́n ní ká wọ́n wá dájú pé ìdí kan náà láàjọ náà dájú kọ́ ànábẹ̀rẹ̀ sí bẹ́lọ̀ lẹ́yìn tó ń sallallahu àbáwá bàbá ọ̀gbọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀mọ́ ẹgbẹ́ máa ta ara lè kíkùlà wọ́n bí an ta àwọn na rìdáàlù wà kú tìlù fọlá mi láti ní máa na kúrò bí fa an zala wọ́ọ̀ wọ́n máa Ànábì sallallahu alaihi wasallam Tem umas horários Tchau. Obrigado. tó ẹlòmíì níbẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ المقدس لا ترى bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ tó bá ti ń bẹ́ẹ̀ ṣùgbọ́n yàrá lé fún yàgbà àdúrà rẹ̀ sì máa ń gbójú wọn nígbà tẹ̀síkọ̀ náà náà là ń ṣe. é Ibadan, Sapwe, पहले की स्वाइप करने में अपना तो मुमकिन होगा ना तो